ẹ máa káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú ẹ̀yin tẹ̀sán darapọ̀ mọ́ wa architect Dáìsí Ọ̀ṣọ́ wọ́n ṣì wà pẹ̀lú mi nílé agbára ohun tí à ń gbéyẹ̀wò ní pẹ̀lú local government autonomy ìyẹn òmìnira ti local government wọ́n ti ṣàlàyé síwájú òmìnira lórí kíni lórí nǹkan tá a béèrè fún nípa ìṣúwó náà wọ́n ti ṣàlàyé bó ṣe yẹ kó jẹ́ òmìnira nípa ohun tí wọ́n lè dá gbé ṣe ní agbègbè láìsí pé ìjọba ìpínlẹ̀ ló ní kí wọ́n ṣe é nítorí fi ààyè sílẹ̀ fún pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ èkó pé ohun tẹ bá rí ní Ọ̀ṣọ́dì nípa health center tẹ bá dé àgbàdo eh, òkè odò kọ̀ọ̀kan náà lẹ máa rí tẹ bá dé tí ọ̀sà bákan náà lẹ ṣe máa rí ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ bàbá wa ṣàlàyé nípa bí wọ́n ṣe ń jẹnẹrétì owó sí local government lórí oríṣiríṣi ọ̀nà ohun tí a fẹ́ bẹ̀rẹ̀ sí tí mo ní tá a bá padà dán máa dá wa lò ó ní nípa àwọn agbègbè urban renewal àtẹ̀sọ̀ tẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe tí ìbò bá ń bọ̀ bóyá ìbò ìjọba ìbílẹ̀ káti ẹ̀dúró lórí ìjọba ìbílẹ̀ lórí oríṣiríṣi èdè ẹ̀yà ló wà ní Ọ̀ṣọ́dì gbogbo ọ̀nà ń jáde láti dìbò à ń gbọ́ sí i pé à àfẹ́ kí ẹlòmíì kó wá gbalẹ̀ wa bá ọ̀nà wo lẹ̀ ń gbà láti jẹ́ pé eléyìí ò mú ìkùnsínú àbí ìjà ẹlẹ́yàmẹ̀yà wá hmm. ìyẹn kan ìkejì báwo lẹ ṣe ń ṣe pẹ̀lú àwọn ìjọba àwọn ọba wa aládéládé wa tó wà ní agbègbè yín báwo lẹ ṣe ń ṣe tí iṣẹ́ tẹ̀ ń ṣe tí ò máa gún àwọn ìjọba àwọn aládéládé wa. màá mú láti ibi tí ìbéèrè yín yẹn tó tó pẹ̀kun sí fún ti àwọn lọ́balọ́ba màá mú láti bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ tiwa ní Òṣòdì hmm. sọlọ̀ eh, àwa àti àwọn ọba àti baálẹ̀ a ní àjọṣepọ̀ tó dánmọ́rán débi wípé tí a bá ní àwọn nǹkan tó jọ mọ́ tó rújú láwọn agbègbè a máa ń pè wọ́n láti ṣe kí nìkan náà kan bá wa dá sí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí eh, àwọn ọba wa àtàbáwọn baálẹ̀ wa mm. àbáwọn òjòyè wa mm-hmm. ní àwọn agbègbè wa ìyẹn dúró bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ ti pé àwọn èèyàn ẹ̀yà pé èèyàn kan ní ọ̀dọ̀ tiwa mm. ní àná alánà yìí tí mo sì ń bá yín sọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ yìí alága mi ọ̀nàrẹ́bù Idris Bọ́lájí Musa Àríyọ̀ tó jẹ́ alága ìbílẹ̀ Òṣòdìsọlọ̀ local government mm. ìpè wọ́n pe gbogbo àwọn Ìgbò pátá láti fi ọkàn wọn balẹ̀ wípé kò sí ọ̀rọ̀ wípé ẹlẹ́yàmẹ̀yà ń bí wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ mú àwọn nǹkan tí àtijọ́ ń ṣe pọ̀ hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó jẹ́ pé àwọn àti bíi ok ẹ jẹ́ kí n fi àwọn nǹkan ṣàpèjúwe tá a bá ń ṣe nǹkan pè ní empowerment hmm. a máa ń ṣe ti tàwọn Ìgbò lọ́tọ̀ a máa ń ṣe tàwọn Ìgbìrà hmm. ah, because wọ́n wà lọ́dọ̀ wa a máa ń ṣe ti àwọn ìgbéra lọ́tọ̀ a máa ń ṣe ti àwọn àwọn haúsá haúsá a máa ń ṣe tiwọn náà a máa ń ṣe tiwọn náà lọ́tọ̀ débi pé a máa ń fún wọn ní slot nǹkan tó ń pè ní slot we hmm. give it to them so ìyẹn ó dájú pé gbogbo wa ń kọ́ àjọṣe ẹ wo irú ti pátì náà a fún nínú wọn nínú àwọn ọmọ tó jẹ́ tó ń bá wa ṣe ọ̀rọ̀ òṣèlú à ń fún wọn ní position. Eh, political appointment political appointment and position political appointment and position nínú eh, kìíní ló so kò ní ọ̀dọ̀ títí wa kò sí pé ọ̀rọ̀ pé à ń try láti make sure pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà yẹn à ń try láti work on it ṣe mọ̀ pé àwọn ẹlòmíì wọ́n máa ń fẹ́ lu ìlú tí ò yẹ kí wọ́n máa lù láàrin ìlú ìlúkìlù fọ́ ìlúkìlù fọ́ ìlúkìlù fọ́ ìlú ya òun náà máa ń fẹ́ máa lù so àbẹ̀tàwa gẹ́gẹ́ bí ẹni tó wà lórí àléfà tó wà lórí tó wà ní oríjọba bàbá tí ń gbọ́ tán bá ti ń lùlù yẹn bẹ́ẹ̀ náà là ń lọ sọ́dọ̀ là ń fàlù yẹn yá mm. táwa dẹ̀ máa lùlù pé ìgbà àlàáfíà ká kóra wa jọ mm. ká wà ní rẹ̀pọ̀ mm. so bí àwa ṣe ń ṣe lọ́dọ̀ títí wa nìyẹn àwọn Ìgbò àjọ ń ṣe ni àjọ ń jẹ ni àjọ ń mu ni oh. àwọn náà ń tajà fún wa àwa ń tajà fún wọn oh. àwọn ìyàwó wọn wọn ń tajà fún wa àwọn ìyàwó tiwa náà wọn ń tajà fún wọn àtẹ̀tí rẹ̀ tó ti fẹ́ nu wọn àtúntì rẹ̀ tó ti fẹ́ nu wọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọ́n ti fún wa lóyè hmm. lóríṣiríṣi a ní ọba àwọn Ìgbò a ní lọ́dọ̀ tiwa náà hmm. so kò sí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà yẹn ní ọ̀dọ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò èèyàn lè sọ pé kéèyàn má ṣe ìfẹ́ inú ẹ̀ ní tó bá wùyàn láti ṣe à sọ pé kí anybody má ṣe ìfẹ́ inú ẹ̀ so eh, bó bá jẹ́ pé èèyàn orí nírú èdè òdìbò tá a lè ṣe sí bàbá wa Buhari àti bàbá wa ẹ̀yìn Ọ̀ṣínbàjò ẹ̀yìn bàbá wa ẹ̀yìn lọ́tì ẹ̀tí bàbá wa Obi tó jẹ́ vice president àti Àtíkù ẹ wípé Obi yẹn ọmọ ilẹ̀ ìran Ìgbò ni hmm. ó ṣeé ṣe ká rí àwọn èèyàn èyí mo bèrè lọ́wọ́ ọ̀kan náà àwọn Ìgbò ọ̀rẹ́ mi mo ní ẹ̀yin báwo ni báwo lẹ fẹ́ ṣe o abalẹ fẹ́ ló máa di ó ní ṣé a máa fi ìlẹ̀kẹ̀ sí kò pa owó yẹn o eh, eh. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di pé ṣé àfilẹ̀kẹ̀ sí jọ lòmíì lọ́mọ mẹ́rin mi ni ẹ ló pé kí ni pé irọ́ o òun máa kọ́kọ́ ṣe ti ìlú òun eh, eh, ọmọ ọmọ ìlú òun náà ṣé ti yẹ bó ṣe sọ nìyẹn hmm. ó lè torí kó dẹ̀ jọ́ rẹ̀ mi ni hmm. tí kò bá jọ́ rẹ̀ mi ni ó lè má sọ̀rọ̀ ó lè má sọ kankan ṣé ti yẹ yín sì á ní pé kìnnìún ṣùgbọ́n torí kó jẹ́ ni tí àjọ máa ń sọ̀rọ̀ dénúdénú òun ló ṣe sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún mi ṣé ìfẹ́ náà mo ní ọ̀rọ̀ eh, òfin kọkànlá ni kò ṣe ìfẹ́ náà <laughs> ṣùgbọ́n ṣá ẹ̀yin ìmàárọ̀ ẹ̀ pé kò dìbò fún bàbá wa buhari. ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká wá kó lákòótán ní lára ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa autonomy ààrẹ àwọn òṣìṣẹ́ àjọ òṣìṣẹ́ local government ó sọ kinní kan ó ní no autonomy means no vote hmm. àwọn òṣìṣẹ́ lápapọ̀ local government yẹn tẹ́ ẹ̀ bá fún wa lómìnira o kò sí ọ̀rọ̀ bò nínú rárá hmm. yẹn tíjọba ọba mo wá fẹ́ béèrè pé kí ni ojúṣe local government ní àkókò ìdìbò ìhàwó lẹ kọ sí i nígbà táwọn òṣìṣẹ́ yín tán parapọ̀ báyìí tán sọrú ẹ̀ jáde mm. kí ni ojúṣe local government àti kí ni ipò yín ní ṣókí ẹ bá sọ fáwọn aráalé. ẹ ṣe rí ìyẹn àwa gẹ́gẹ́ bí ṣe rí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan mm. ó ní bí oníkàlùkù ṣe ìhà tó oníkàlùkù kọ sí àwọn òṣìṣẹ́ wọn irú ọ̀dọ́ tí wá ń sìn àti ẹ̀ ní irú tó jọmọ́ pé eh, ọ̀gá wọn pàṣẹ mm. because wọ́n mọ̀ wípé ìntà ń ṣe ẹ̀ẹ́dẹ̀ rí pé yẹn cut across gbogbo èkó ìntà mm. wà ń ṣe lẹ́kọ̀ọ́ bíbá ó yàtọ̀ sí táwọn stéètì míì ṣe ṣé ó yẹ yín sì ìfikùnlukùn eh, ìforílórí mú ọgbọ́n síta ká wọ̀ mú ó tiẹ̀ wá àtijọ́ lù papọ̀ àtijọ́ wò papọ̀ débi pé our own template is running ó ń ṣiṣẹ́ fún wa ní kòńbí. ẹ ṣe púpọ̀ ma débi pé kò tí ò sí ọ̀rọ̀ pé bóyá pé àwọn èèyàn sọ pé wọn ò ní dìbò fún fún wọn ò ní dìbò lánàá lánàá yìí àwọn òṣìṣẹ́ wọ́n sì parí pọ̀ ní ọ̀dọ̀ wa tí wọ́n sọ pé àníṣe ìjọ ẹ pé àwọn máa dìbò ìyẹn tó ń bọ̀ yìí àwọn á dì ibi táwọn dẹ̀ máa dì sí àwọn ti mọ àwọn ti mọ àwọn ò ní sọ fẹyàn kankan ó di mọ ó ti di mọ nú ó sì mọ sínú mọ síkùn ẹ ṣé gan ó dà pé pẹ̀lú àtótónu yín tẹ ṣe látàárọ̀ yìí ó dàbí ní ti ìhà tí ní ìmọ̀ tí lóye tí kò sí tó ń jẹ́ autonomy fún local government. ẹ kì í ṣe iṣẹ́ rí èmi ò. ìyẹn ẹ̀kan ẹyẹ ẹjẹ ń délẹ̀. ṣe rí ọ̀rọ̀ autonomy yẹn ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe rí autonomy yẹn tí ó bá jẹ́ pé wọ́n máa gbé lọ sí ìjọba state kọ̀ọ̀kan state kọ̀ọ̀kan máa ń sẹ pé ok mo fẹ́ bẹ́ẹ̀ house of assembly wọn àfẹ́ autonomy àfẹ́ autonomy àfẹ́ autonomy àfẹ́ autonomy nígbà tí wọ́n bá wọ́n gbogbo state bá ti ṣe tán wọ́n wá kó jọpọ̀ ìjọpọ̀ àwo èwo ló pọ̀ jù èwo ló pọ̀ jù nínú ẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti sọ pé autonomy àwọn fẹ́ kí local government wà autonomous ṣé ti yé yín sí ìyẹn dúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n lè ṣe òfin yẹn láì jẹ́ pé wọ́n kárì àwọn state eh, along ìyẹn ní gbó ìyẹn ní kíni bíi ìyẹn ó ń lọ ìwé ẹ̀ ó ń lọ káàkiri state sí i so tán bá ti kójọ pọ̀ tán tán bá sọ pé ok báyìí ni wọ́n ṣe tán bá sọ pé autonomy ni o owó local government o ó máa máa lọ direct sínú àpò local government direct ni mm. tó bá ti di òfin kò ní lọ sápò state mọ́ kò ní jẹ́ kò ní jẹ́ bí a ṣe ń ṣe nísìnyí torí bá a ṣe ń ṣe ni mm. a ní designated kò lọ sínú àpò state a ní designated account mm-hmm. tó jẹ́ pé owó owó yẹn tó ń lọ mm-hmm. nítorí pé àwa ti pín àwọn local government nísìnyí lé nísìnyí twenty tí wọ́n sì ń fún mm. lówó instead of fifty seven mm. ṣó yẹ yín sìn so àwa gbé àpò kan sílẹ̀ gbogbo owó yẹn àwa síbẹ̀ tó bá ti wọ́ bẹ̀ nípínlẹ̀ Èkó bá a ṣe ń ṣe tiwa nìyẹn tó dẹ̀ tó dẹ̀ tó dẹ̀ ń jẹ́ fún wa a bá ti gbé sí a bá ti kówó yẹn sínú àpò yẹn àwa lọ sínú àpò yẹn lóṣòdì ìsọ ibi mélòó la pé owó oṣòdì sọlọ sí àkùsọ́nà mẹ́ta mm-hmm. oṣòdì ìsọlọ àti ìjìgbò ó yá ẹ̀yàwó yẹn sọ́nà mẹ́ta àṣẹ ṣe ní olúkàlùkù àgbà tiẹ̀ ṣe á màá lọ á lọ máa fi ṣiṣẹ́. ẹ ṣe ẹ kú ohun ẹ kú atótónu látàárọ̀ ẹ̀yin aráalé ó dá mi lójú pé gbogbo tó ń rú wa lójú lórí ọ̀rọ̀ ọ̀tọ́nàmì tí wọ́n fà títí títí tí kò tí ì já báyìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa tá a gbé wá sórí ètò lónìí wọ́n ti yànnà náà fún wa lọ́kọ̀ọ̀kan èjèèjì lórí bí ìjọba ìbílẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ bí wọ́n ṣe tó ojúṣe wọn bí wọ́n ṣe ń pawó wọlé àti tí wọ́n lérò lọ́dọ̀ ìjọba àpapọ̀ nípa ọ̀rọ̀ owó pínpín bàbá wa a gidigidi wípé a pè yín ẹ wa ó dàbí pé ńgbà míì tá a bá tún pè yín ẹ tún dá wa lóhùn ní àkótán ẹ bá wa ìmọ̀ràn yín lórí ọ̀rọ̀ awuyewuye tó ń ṣẹlẹ̀ lórí torí ìjọba ìjọba stéètì ìpínlẹ̀ ó fẹ́ máa kówó yẹn kò fẹ́ fáwọn ìmọ̀ràn wo lẹ́ni fáwọn ìjọba tí wọ́n yìí ní wàhálà pẹ̀lú local government ní ṣókí ìmọ̀ràn wo lẹ́ni ká tó máa lọ lórí ètò. lọ́dọ̀ tí wàá lẹ́kọ̀ọ́ bí àwọn ò ní. àwọn tí wọ́n ní. àwọn tí wọ́n ní kán lọ yanjú ọ̀rọ̀ wọn bí mo ṣe máa sọ tèmi nìyẹn àwọn tí wọ́n ní kan lọ yanjú ọ̀rọ̀ wọn e-, èkó làwa wà èkó dẹ̀ ni èkó èkó state of excellence kọ́ wa kọ́ ṣe wa ìtẹ́mi máa ṣàlàyé fún ni kọ́ wa kọ́ ṣe wa bá ṣe ṣe títú tó ṣe ní yóò sí problem. àṣe gan adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún pípẹ́ ta pè yín tẹ̀ tún jẹ́ wa lórí ètò lónìí lágbo òṣèlú òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè kan àbí òmíràn tẹ́ fẹ́ fi ṣọwọ́ ẹ lè pè mí sórí zero eight zero three four zero five three three six one zero eight zero three four zero five three three six one tàbí kẹ́ lọ sórí Instagram Bakari Adejoke Julian ó wà ń bẹ̀ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ máa bá wa pàdé àyè wà àǹfààní wà fún yín láti ṣe ìpolówó lórí ètò lágbo òṣèlú bóyá irú local government wọ́n sìn àwọn nǹkan tí wọ́n ń ṣe tán ti achieve wọ́n lè pè wá documentary wọn wọ́n lè gbé wá sórí ètò lágbo òṣèlú tàbí lórí Orísun owó owó ọ̀gánilára rárá títí ọjọ́ mẹ́jọ tá a máa fi re àti ayọ̀ pàdé lórí ètò lágbo òṣèlú mò ń dágbére pé ire o àtayọ̀ ó dìgbà kan náà.